tẹ́ bá pa mí ẹ̀ lè pa gbogbo fámìlì mi ẹ̀ lè pa gbogbo fámìlì mi sẹ́ ẹ̀ lè pa ẹ̀ sẹ́ ẹ̀ lè pa fámìlì kankan mọ́. láì ṣe polongo lè pa. ṣe ẹyẹ ẹyẹlé yìnbọn fún ni kò ń ṣe ẹyẹlé paná kò dẹ̀ ń ṣolóńgbò kò ń ṣe ń pẹ́ fajá bọ̀gùn ọmọ ènìyàn là ń sọ̀rọ̀ yìí ọmọ ènìyàn ọmọ ènìyàn celeb celeb for that matter celeb ẹ máa ń sọ trash fún tó pa celeb. èèmọ̀ kan tó pa celeb èèmọ̀ kan tó pa olówó olówó kú ẹ náà èèmọ̀ kan tó pa olówó rich man die sí inú nínú abẹ́rẹ́ bí Mohbad is not rich ni. rich. The fucking rich nigga. ẹgbẹ́ autopsy lọ sí Kútọ́nù ẹni ẹgbẹ́ autopsy lọ Amẹ́ríkà ẹ̀ ń wá ìwà ẹ̀ ẹgbẹ́ autopsy lọ sí Kútọ́nù ẹni ẹgbẹ́ lọ sí Amẹ́ríkà àbí Igbo land lọ́gbẹ́ autopsy yẹn lọ́nu wọn kẹ́kọ̀ọ́ sí kọ́tà ọmọ Igbo yẹn ń ṣe pàrẹ́sì ẹ̀ wọ́n ti lọ ṣe pàrẹ́sì ikú Mohbad gan ti lọ ṣọ́tọ̀ọ̀sì ẹ̀ tó bá jẹ́ China gan lẹ fẹ́ fly lọ owó àwọn èèyàn rẹ́dí láti sanwó ṣé wọ́n ọmọ ọmọ yẹn tó ti lọ nínú justice ẹ dollars millions of dollars millions of dollars ló ti lọ nínú no dem máa pè ní millions of dollars ó lè ti tó million kò tí tó million dollar náà bọ ọmọ ń sún wọn àwọn èèyàn ti dáwó lọ fáàgàn àwọn èèyàn ti ṣèkà lọ́fà gan àwọn owó kan wà ní justice tẹ́ pé wọ́n ń gbà jáde ẹ̀ ní mọ̀ kó ń gbowó jáde ṣèbí tó bá fẹ́ gbowó fáwọn àǹsìn yẹn ṣẹ̀ máa pa ewu ń gbé à please support prime boy please kíní kan àwọn èèyàn máa rí kíní kan wọ́n wá fẹ́ tẹ àwọn owó kan jáde fifty thousand coin sixteen years no justice nothing nothing. Eh, Nigeria don't fail us again. Abi una wan say na prime boy again? You still have it in mind that it's prime boy? <laughs> Foolish people. <coughs> eh? God is in control. Ah, Amon. God is in control. But it's not easy. It's, it's crazy. <laughs> it's, it is fucking crazy. But I mean, it's a leglum, but it's fucking, fucking crazy. This country, oh, crazy gone. Yeah. ìyá Mohbad mama, Mohbad ẹ̀yin tẹ pé ra yín màmá Mohbad gan ẹ ẹ̀yin gan lẹ worst case Ọlọ́run. kí màmá yẹn kó tó lè lọ grant interview ní punch kó tó máa sọ trash ẹ àwọn lọ interview ẹ ní à wọn ò dira fún yín kẹ́ tó lọ interview ni ẹ kò lọ interview ẹ kò rán ẹ kò rán gbé wọn ní ẹ̀mí gbóná bẹ́ẹ̀ pẹ̀lú rọ́ ẹ ẹ wọn compose yín kẹ́ tó lọ síbẹ̀ ni ẹ lọ sí punch ẹ kò lọ punch wọn bẹ́ẹ̀ ni. <laughs> wọ́n kàn lọ pọ́ǹchì pọ́ǹchì pẹ̀lú rọ́ọ̀nì ẹ sọ fún punch ẹ lanu gbàgà ẹrù ẹ dẹ bẹ̀rù Ọlọ́run mo ẹ kí bàbá jà yìí o bàbá gan wà ní láìfù lẹ́nu bàbá ń já gbẹ̀dú sára sẹ́ẹ̀ láìfù bàbá gan lọ sí láìfù ẹni ẹlẹ́ni mo láìkì súùtù àbágbádá tí bàbá kó ẹ̀yà ó ò tí àgbádá yẹn a máa sú ẹ ó ní sóyè ó lè rán agbádá tó bá dìbẹ́ yẹn fún bàbá yẹn ẹ àbá máa ní ọmọ pa ó <laughs> oh, tí àwọn backup tí bàbá ń lò bá àwọn màmá ńláńlá yẹn tó kí tó lọ wò náà àwọn backup tó gbèdí yẹn sára ni màmá lò àbò gbọ́ ọkàn àbò lè para ẹni lẹ́nu ẹja eyín lọ bàbá ẹni tó bá gbé gẹ̀ẹ́sì kó pàdé ẹ̀mí mímọ́ <laughs> life is for the living life is for the living. Eh? Life is for the fucking living. Ẹ́ wọ́n mímú bá ṣe bí bàbá ṣe ń dán ṣẹ̀rí olóòótọ́ ló ń kú sípò ká o ṣẹṣẹ́ àti bí bàbá ṣe ń dán. Ẹ ṣèrọ kò sírọ́ ń bẹ̀ láàrin mi àtọ́ lọ́hùn mọ̀ pé bàbá he went through a lot. You understand? So ó fẹ́ sáré ṣe moderator ni ó fẹ́ set moderator yẹn. ó ti set ẹ̀ bẹ́ẹ̀ moderator yẹn ò lè gbọ́kọ̀ kan èmi ò bá mọ̀gé bí ìhùn mi tó máa lù mí tó máa ní kí n fọwọ́ kí n fọ́ di ẹ má fọ́ di tó máa ní kí n fọ́ ẹpọ̀n kí n fọ́ ẹpọ̀n. ẹ mama ẹ bí bàbá ṣe ń gbádùn wọn mú báàgì ẹbí bàbá ṣe ń fresh olóòótọ́ kìíní kò kí ń kú sípò kà ọlọ́run rẹ̀ ọlọ́run mọ̀ nǹkan tó ń ṣe sùúrù lérè I swear sùúrù lérè big lérè mama ẹ̀yin náà ẹ jáde kẹ́ sòótọ́ kẹ́ máa dán tẹ́ bá ti ń sòótọ́ ẹ máa dán ẹ ṣáà ìbára náà yín dán ilé ìròyìn ṣe dídán gogoro ń pé àwọn tó máa ń mú ògo tí kẹ̀kẹ́ wọn máa ń dá ta sẹ́gbẹ̀ẹ́ kan yẹn dídán náà wà nùmọ̀ eléyìí o so màmá ẹ ní láti bọ́ síta ẹ ẹgbẹ́ wa débẹ̀ màmá ẹ bàbá máa dán kù ni bàbá yẹn <laughs> mi ì rí mi ì rí kápẹ́ńtà tọ́lọ́hún fún lówó tí ò mọ owó ń lò like tí ò because ó kọ́ra bíi pẹ́là náà ni pẹ́là náà kápẹ́ńtà náà ó ní ó ní I was carpenter for seven years àyíbáwò lè sọ bó bọ́lá ń ṣe gbé sókè bọ́lá ń ṣe gbé sókè so tó bá jẹ́ ìmọ̀ kan tọ́jú àwọn kápẹ́ńtà yẹn máa ń rí ni ẹ ní gbàdúrà kó padà sípò tó wà tẹ́lẹ̀ ẹ ní ẹ̀fà gbàdúrà kó padà sípò tó wà tẹ́lẹ̀ so màmá ẹ ní láti bọ́ síta ẹ̀yin ẹ mọ̀ kan tó ẹ mọ̀ kan tó ń lọ gan ẹ mọ̀ kan tó ẹ̀yin ti múlẹ̀ ẹ balẹ̀ jẹ́ ẹ lọ síjọ mímọ́ ìjọ mímọ́ olómi ìyèrè o omi ìyè ìjọ mímọ́ olómi ìgbàlàre o omi ìgbàlà ajé ẹ lọ sí ìjọ mímọ́ wọ́n máa bègún jẹ́ wọ́n máa bèpè jẹ́ wọ́n máa bàbànújẹ́ jẹ́ ọlọ́run ọlọ́run ìjọ mímọ́ èmi náà rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run nineteen forty seven yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu èmi táyé títí tọ́lọ́run kò gbé ṣubú ìyìn ògo lórúkọ rẹ̀ à wọ́n lọ gbé gẹ̀ẹ́sì o transformer làwa o tàbí bá sanwó náà a máa yọ náà yín àwòrán yín a lot of people tó connect mọ́ wa tẹ́ wúlò a máa yọ yín lẹ̀ a máa yọ náà lu yín lẹ̀ iná lu yín ni kò ń ṣe náà ayé yín nìkan ẹ gbọ́kọ̀ tó sọ iná nípa ẹ lè paná ayé wa àwọn máa paná ayé yìí hàn so mọ́mì ẹ lọ ṣe needful ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni <laughs> ah, ẹ̀gbọ́n mi ẹ wo bí ayé bá mi dé o eh. ẹ wo bí ayé sì mi dé o. Ah èmi gan ò mọ̀ bóyá kìrìsìtẹ́nì ọ̀ muslim ni mí òbí táyé bá mi dé. see if you see life reach one stage you go add the third one. ẹ̀gbọ́n mi fly smile if you see how life be for some people see ìṣẹ̀ṣe gan pé ìṣẹ̀ṣe pé ìṣẹ̀ṣe pé fifty ẹ̀yin ni ẹ̀ mọ̀ mẹ́ta nìkan ló fi hàn yín mẹ́ta nìkan lè mọ̀ ẹ gbé láìkì yẹn lọ fà ẹ máa tẹ róòsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin náà ẹ kálá ẹ kàn ń wò bí olè ni ṣé ká máa bá yín po wèrè ni ẹ mẹ́ta nìkan ló fi hàn yín religion pọ̀ gan. religion ṣe kí ni religion pọ̀ gan ẹ̀hìn eh, a máa gbé nǹkan bẹ́ẹ̀ ẹ̀ eh, a máa gbé nǹkan lọ bẹ́ẹ̀ ah. so wọ́n fi mẹ́ta hàn yín wọ́n fi babaláwo hàn yín wọ́n fi christian hàn yín wọ́n fi muslim hàn yín. Eh? àwa yìí mọ twenty normal normal lẹ́yìn mẹ́ta tẹ̀yìn mọ̀ yẹn a yìí ní twenty nílẹ̀ tá fẹ́ introduce twenty yóò dín tí mo dẹ̀ ìfẹ́ lọ fún more lecture tí máa yìí máa mọ more religion sí more religion mo ìfẹ́ lọ kọ́ ògbó rẹ̀ ògbógbè òjìdì ẹ lè mọ àwọn ẹ lè mọ àwọn yẹn tó bá ṣí yín lójú ẹ̀mí lẹ máa mọ̀ they only show you three religion and it's more than that theory that's what I'm trying to tell you it's fucking more than three you need to you need to like if you want a private lecture o lè sanwó tó bá lè sanwó àwọn máa private máa lecture ẹ má fojú ọmọdé wò wá àtẹwò ten grand àtẹwò bákìbákì méjì àdẹ̀sowó sàkántì wa normal normal àtẹwò ten g. Abo àbọ̀mọ̀ àdẹ́sán àsán two hundred dollars sí àpò ṣá àpò ìdá mẹ́wàá <laughs> kí ló rò ó jẹ́ kí n máa lecture àwọn èèyàn náà nǹkan ń waste talent ni. ẹ ó ti wálẹ̀ lára yín sí ẹ̀yin olóṣì na prime boy kí Mohbad na prime boy kí Mohbad ẹ ní sóríire learn how to learn how to how to find out before you accuse learn how to learn how